ẹja fún alápèjúwe kan obìnrin kan tó jẹ́ kan náà sọ̀hábìyàt lóbìnrin wọ́n wá fi aṣọ kan tọrẹ fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam onífàjì ìtù lẹ́àkísùkàhà oníwà anábì mo wá bùn ọ láṣọ yìí ni kò máa wọ̀ ọ́ anábì gba sàárà àmọ́ anábì àmọ́ gba ẹ̀bùn. àwa tábàdí pé oníbùkátà sí sàárà kìí ṣe wọ̀ fún ọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá wà ní kòkó ọgbà sàrà tó bá sì gbọ́n lẹ́mú o lè gbà á àmọ́ mọ̀ báwo yìí lọ́wọ́ tó bá ń jẹ́ àfa mọ̀ wípé àwọn tó lọ́hùn kẹ́ tí wọ́n fún ọ̀hún wọ́n fún ọ kó o lè lò fẹ́lòmíì náà tún ni wọ́n lọ́mẹni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káfa máa wá kọ́lé kí bí ẹyẹ kíyà sì máa jà wọ́n tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má ṣe bẹ́ẹ̀ torí pé dáadáa tí wọ́n ṣe fún ọ̀hún wọ́n fẹ́ kó òpin lọ́dọ̀ àwọn míì ni ẹlòmíì láwọn ọmọ kéwú lọ́dọ̀ ìyá ń jẹ àwọn ọmọ kéwú yìí wọ́n bá sì ń kalẹ̀ àfa àṣẹ ilé àwọn àfa wò díye báyìí. ilé mi ètò ti pé ní olórí òní kọ́ àmọ́ rí lọ́dọ̀ ẹlòmíì wọ́n ní arábìnrin yìí gun òjíṣẹ́ lá Muhammad láṣọ fa akhadha an-nabiyyu sallallahu alayhi wa sallam muhtajan ilayha anabi sì gba aṣọ yẹn lẹ́ni tó ní bùkátà sí aṣọ yìí fọlẹ́bí sàhà anabi bá wọlé lọ ó wọ sọ̀hún fara àlè rajulun mina sọ̀hábà ìkànnì àwọn sọ̀hábà ó ní pé aṣọ yìí máa dá wọn fi ti anabi faqala lọ́bàáni ya Rasulullahi ìwọ jíṣẹ́ ọlọ́run mà ahsan hadhihi faksiniha aṣọ yìí máa yáàyè púpọ̀ aṣọ yìí mà yá yìí púpọ̀ fakisini ha dákò ẹlẹ́kọ̀ ẹ̀bùn alábì ẹ̀bùn mi lásọ yìí sallallahu alayhi wa sallam fakọ́lá náà sallallahu alayhi wa sallam alábì ni yín sì bùn ọ́ falamma qama nabiyyu sallallahu alayhi wa sallam lamahu asahabuhu nígbà tí anabi dìde tó lọ bọ́ aṣọ yìí lẹ̀ àwọn sàdúrà ń bu ìgbà hábà ó sì gbọ́sẹ̀ lọ́rọ̀ ànábì ebi wọn náà sì mọ̀ wípé ànábì gbà á lẹ́ni tó ní bùkátà sí wọn náà sì mọ̀ wípé ní láàyè sọ àlùṣe àǹfààyàmùnà òhun àyè bí ànábì ní nǹkan kan ànábì ọkọ rẹ̀ sallallahu alayhi wa sallam tọ òun náà wàá rẹsì fọ ó ní rọjáwùtù bàràkàtà ha nígbà tó bàtà nàbì ti fẹnu kan aṣọ yẹn òun mọ̀ pé aṣọ òun ti daṣọ àlùbáríkà. Alubarika aṣọ yìí ní wù òun hina labisa ha nabiyu sallallahu alaihi wa sallam ńgbà tí anabi ti fọrùn kan làálẹ òkèfànù bi ha ó ní aṣọ yìí nítorí wù mí ni pé tí n bá kú kí wọ́n padà fi ṣe káfàní mi kí wọ́n fi sasọ tí wọ́n fi sinmi nítorí pé àlùbáríkà ti sọ̀kalẹ̀ sí i àkọ́rọ́jà wọn ni Bukhari wọn ni Nasa'i wọn Ibn Majah Bukhari gbàdísì wa Ibn Majah gbà wá àti Nasa'i ntafẹ́ lò láàrin yìí alibarika tó ṣẹlá muhammad sallallahu alaihi wa sallam kọ̀ wá sí bẹ́ẹ̀ fẹ́ lómi lónìí o ha aṣọ aṣọ àfa àyè gbà wípé <laughs> mọ̀ ń wá alibarika ń bẹ́ẹ̀ a gbọ́dọ̀ o dáadáa ẹ rí báwọn sàábẹ́ fún iṣẹ́ ńlá muhammad tí wọ́n ń gba omi àlùwàlá rẹ̀ kẹ̀lẹ̀bẹ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ oògùn rẹ̀ irun rẹ̀ wọn à ṣe bẹ́ẹ̀ fún kankan náà sàhábà o ìtọ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ fẹ́ni kankan náà sàhábà o wọn à ṣe bẹ́ẹ̀ fún Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọn à ṣe bẹ́ẹ̀ fún Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọn à ṣe bẹ́ẹ̀ fún Umar Usman Ali àti gbogbo àwọn sàbẹ̀ wọn sì bẹ́ẹ̀ fún mọ́mọ́ Málíkì wọn sì bẹ́ẹ̀ fún mọ́mọ́ Ṣáfìí wọn sì bẹ́ẹ̀ fún Abu Hanifa wọn sì bẹ́ẹ̀ fún Imam Ahmad ibn Hanbali ẹ̀sà lọ́jẹ́ fànàbì torí náà ẹ fi àwọn àfa lọ́rùn lẹ̀ ẹ má dààmú àwọn àfa ẹ má dààmú àwọn ẹni ọlọ́run báwọn bá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fà àfa ká àfa náà pé wọ́n ṣàkíyèsí ìgbà ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ fi mẹ́rin aláàmì lẹ̀ ìdọ̀tí ni ìtọ́ ẹnu mi ẹ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ bá káwọn. so láwa ní ìlú ẹ dàbẹ̀ fún láwa ní ìlú lẹ ẹ jẹ́ wọn wí nǹkan mi kì í ẹ̀fàbáyà mi lẹ ẹ̀fàsọ̀ mi lẹ tura àwọn yẹn ń kọjá àlà láàrin yẹn bẹ́ẹ̀dì táfà kan fi sùn bẹ́ẹ̀dì tí sẹ́wò kan fi sùn awọ tẹ kírun fọdún lẹ́kẹ́tẹ́ kódà ibi táwọn èèyàn bá dé lónìí wọ́n tún wá wọ bàálù lọ bẹ̀ kódà wọ́n tún wá fi ya fọ́tò. ẹ̀rí nǹkan ẹ wọ ẹ̀sìn ha mùsùlùmí mùsùlùmí àwa tá a ní àwa ni wọ́n ń pè ní ọmọ tó bá pèlè ìyá rẹ̀ tí ò gbọ́dọ̀ sasọdá a sì wá ń ṣe ìsìláàmù yọbọyọbọ àwa ń ṣe ìsìláàmù bí ó àti bó ṣe yẹ a sì ń pera mùsùlùmí à ẹjẹ́ jẹ́ àwòkọ́ṣe dáadáa ni o ẹjẹ́ àkọ́ṣe àwọn sọ̀hábà ẹjẹ́ àkọ́ṣe oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọn ni wọ́n máa ń sọ wípé ajé ṣe bí Ọ̀yọ́ láàrin o Ọ̀yọ́ yìí ṣe bí ẹnì kankan àwọn àfáà súnà wọn ní Ọ̀yọ́ tí ó bá wà lìjẹ́ náà yóò sì di oníṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam. so wọn là Ọ̀yọ́ náà ti fara mọ́ ají ṣe bí Ọ̀yọ́ láàbí Ọ̀yọ́ ṣe bí ẹnì kankan ẹ o Ọ̀yọ́ tó bá wà lí Jánnà yóò sì di oníṣẹ́ lá Muhammad nífẹ̀ẹ́ Jánnà wọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ kò ní wà lí Jánnà Ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ kí a gbìyànjú. kakọsi anabi kakata anabi anabi wọ ọlọrẹ ni anabi máa bùyàn ní nǹkan àáfà yìí ya hun ìdìmọ ìdìmọ gbogbo gba èyí ṣe wọn náà nù tán fún ọmọ fẹlẹ òní ń bẹ. jákàánú àwẹ̀ èbùtọ́ bá bù ọ wọn náà máa bẹ lòmíì. wọ́n ní jẹ́ kànú àwẹ̀ ẹlòmíì máa ti bẹ́ẹ̀ pè yọ lógì ni yóò wá di bàrà yóò lógì yóò ń tú ó wá ta àgbàdo bákẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn tó kù díẹ̀ káàtó fún ẹja wò wọ́n ń bẹ láwùjọ wa tó olúború nǹkan báyìí ká ṣàkíyèsí ẹ̀ onṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam yuhadhiru asahabahu mina tasawuli anabi ma ń sọ fún àwọn sàbẹ̀ yìí pé ẹ má mà tọrọ bára anabi ni ẹ má tọrọ bára ẹ sì rí i pé bára òun lọ kọ́mọ̀ láwùjọ lónìí àwọn tí pèlè fi ń ṣiṣẹ́ bóyá àdáwò kan dé bá díẹ̀ bóyá ibì kan ń dùn ní bàbá oníbàárà kódà àwọn àtìgbà tí ojú ti ń dùn àwọn màmá àtìgbà yẹn ni wọ́n ti ń ṣe bára èyí ṣe kí lọ́sọ̀ màmá dùn ń ìdàkùn àwa tá à ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn náà tá a jọ ń kírun nínú mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí pa wá pọ̀ ẹ̀yà máa láàánú àwọn tá a dánwò bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì náà ahun ni wọ́n ẹ máa tọrẹ ẹ máa bùyàn ní nǹkan ara wa ẹ máa ṣe dáadáa sáwọn tá a jọ ń gbé àwọn tó kù díẹ̀ káàtó fún ọmọ òrukàn opó obìnrin ẹni tí ò ní ẹ fi tiwọn kún tiwa níta jẹ́ ń sínú. Si àmọ́ ìsìláàmù wa torí ẹ̀sọ̀ yòdó ń bára ìsìláàmù fẹ́ kéèyàn wọn tọrọ bára àbófin dórí fáin bára tí ń bẹ níta lónìí ọ̀pọ̀lọpọ̀ òde tẹ́ ẹ bá lọ lónìí bí ìgbà táwọn àáfàá máa fẹ́ jáwò kan sọ àmúra fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ kò ní pẹ́ táwọn ẹ jẹ́ tètè fún ọ ní tí n bá fún ọ nǹkan gbúrò rẹ̀ kálọ́ fẹ́ bùn ní nǹkan nǹkan táwọn bàbá fi dé ní ìsìn bí gbàwọn kì í kan bọ́ ẹnu ní gbogbo tí ìbẹ̀lẹ́ kò wá ní látúlẹ̀ la ilaha illallah òótọ́ ni bí wọn ti ẹ̀sẹ̀ fi kalẹ̀ wọ́n dùn ẹ́ léèrè bí ọba péye báyìí àṣọ ìgì kí wàhálà wa pọ̀ sí bàbá tó bímọ lónìí ìgì òun ló yẹ kó fẹ́ náà rẹ̀ wí ọlọ́run wá pa àfáà lé innama yakhsha Allaha min ibadihi al-ulama àfáà ẹni àpọ́nlé ni wọ́n kò sí láì fi ń bẹ̀ kéèyàn ó gbé ojúṣe yẹn fẹ́ lómi pé bá mi kéde yìí pé ọmọ mi obìnrin mo fi fún lágbájá nítorí torí ẹ̀ fi ọ̀rọ̀ lọ àfáà sínú làfọ̀ wá tẹ́ bàtì pé bí ọba péye báyìí aṣọ igi owó ilé kílé kan owó ilé àwọn ètí tòjú àwọn ilé ọkọ owó yìí ò sówó rẹ̀ sì kọ́ lóòótọ́ ìwọ ọmọ tọrọ bára báyìí sísọ láìfù dáyé bára ojú ma wá ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ojú ń tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹ dákun ẹ bá bá àwọn yọǹgì àlùfáà yìí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àfáwọn yìí tó ṣe wípé tó bá ti dóde wọ́n ròyìn ròyìn fún lórí òde tí wọ́n wà yẹn pé bí òde yìí nǹkan báyọ̀ gbọdọ̀ mọ́ àbí lọ lé àdáwò ni o kódà à ń yẹ̀yẹ́ ara wa ni kí ló ń ṣẹlẹ̀ Muhammad sọ nípa bára sallallahu alayhi wa sallam anabi pé kan náà sahaba nítorí pé bára ti ṣe kì í ṣe nǹkan tí Islam fi ara mọ́ anabi ni ya kò bẹ́ẹ̀ yìí bọ́ inna sadaqata la tahilu li ahadin la tahilu illa li salasa bóyá kéèyàn máa tọrọ bára kí wọ́n máa béèrè ẹ̀bùnmí ní nǹkan kò tọ́ sẹ́ni kankan fi kan ní ìmẹ́ta rọ́jùlù tàhámàlà hàmàlà ẹni tó bá ṣe pé ó jẹ gbèsè àrẹ́bì ni ó tọ́ sí kó béèrè pé ní ẹ̀bùn wọn hátà yóò ṣàdídò ha títí tí ó fi lè san gbèsè yẹn fún mayamsuku ayé yàtàwá kọfu anil masala bí wọ́n bá ti san gbèsè tán kò wọ́n pọ̀ tó tẹ̀síwájú mọ́ àyè tún máa tún béèrò míì má wa rajulun asabatuhu ja'iha khasara ẹni tí nǹkan bá bóyá nǹkan owó rẹ̀ ó bàjẹ́ bóyá nǹkan tí ń tà olùkúdéètì kò sówó lọ́wọ́ rẹ̀ mọ́ anabini fahallati lahu masala irú ẹni yẹn ó lẹ́tọ̀ọ́ kó béèrè hatta yusiba qawama min aish kó fi lè ráyè bí abùkátà tí ìfin tó ní òun ṣe fún mi yàtọ̀ wá kọ̀ ànábì òjò ń sùn ànábì ni yóò wá dá dúró tó bá ti rí ní tí wọ́n àwọn tán rọ́júlùn asọ́ọ̀bà ti fa ọkọ̀ fọ́kì ẹni tó ti pé ní kò sí lọ́wọ́ rẹ̀ yá kò sí ní tí ó jẹ ànábì ni fahalatilahu mas'ala ọtọ́ sí kó béèrè lẹ́yìn lẹ́yìn nǹkan thumma yumsiku lẹ́yìn ìgbà yẹn tó bá ti rí njọ́ jẹ kọ́dà dúró kìsì pé yóò máa bí àwọn èèyàn léèrè àníbi ní fàmà sí wà húnà minal mas'ala nítorí wàá ti yàtọ̀ fún un tá a ti dárúkọ yìí fasuhutun ya'kuluha sahibuha suhuta àníbi ní èèwọ̀ ní haramu náà nírú ẹni ń jẹ nínú hadithi míì àníbi ní má fataha rajulun baba mas'alatin yuridu biha kathra anabi ní sallallahu alayhi wa sallam ẹnìkan kò ní ṣílẹ̀kùn à ń tọrọ bára lórí pé ní kọ́sàmà gbà kọ́mà gbà lọ́wọ́ àwọn èèyàn illa zadahu Allahu azza wa jalla biha qilla àfi kí kó ṣe pé gbogbo tí bá ń rí òun yóò mọ̀ kéré lójú ẹ̀ kò ní tó náà ni yóò tó mọ̀ gbà sí náà ni torí ìdí eléyìí kí a dákun ká ṣọ́ra níbi à ń da àwọn èèyàn láàmú anabi ni wa man nazalat bihi faqo fa anzalaha nas lam tusadda faqatuhu ẹni tó bá ṣe wípé gbogbo gbà èyí lákùnmọ́ ni wàá báyìí náà ni pé yìí nǹkan ti ń jẹ lónìí ó tún dọ̀la náà òun nǹkan tó wọ́n jẹ ẹ òun ti rà jò ní owó wá tán lọ́wọ́ òun kódà lómi àwọn pé bàbá àwọn bẹ lọ síbítù yóò wò kán náà àwọn òbí ẹ̀ tó ti kú yọ wà kúrọ́ mọ́ yóò ní olùkọ́ fún bàbá àwọn ti kú bàbá àwọn bẹ lọ́sibítù fanzala habin gbogbo ògbà àwọn yẹn ni máa lọ sadafa kọtuhu tí ń bá jà fi ilẹ̀ láíláí sallallahu alayhi wa sallam ọlọ́run. gbogbo àwọn tó ṣe wípé wọn àmójú kọ́ máa béèrè nǹkan lọ kọ́ máa tọrọ lọ àbí fáìn bára tó dé òun náà ká dákun mùsùlùmí tí ń fa jù náà kọ̀tà yọ àìkórí kan ṣe kan hmm, àìkórí kan ṣe kan ìsìláàmù fẹ́ ká sí ká níṣẹ́ tá a máa ti lè jẹun iṣẹ́ ọwọ́ kan lọ́ọ́ máa ṣe ni tìjára òwò lọ́ọ́ máa ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ mẹjọ jẹ wípé ní ẹni tó bá ti wá kéwú kò gbọ́dọ̀ ṣòwò ẹni bá ti kéwú kò gbọ́dọ̀ tajà ẹni bá jẹ ìmáàmù kò gbọ́dọ̀ lọ́nà kan òwò mọ́ ká Ọlọ́run o àwọn tó ṣáájú wa wọn níṣẹ́ o oṣiṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam na ni kánà yàmàlú kí wàhálà hayatihi ànábìyẹn ti ń ṣiṣẹ́ ń gbèsè ayé ẹ̀ ní o anabi dáná jẹ sallallahu alaihi wa sallam anabi ṣòwò anabi tajà kọ́dà tajà fún ntọ́kọ̀dà wà á di ìyàwó rẹ̀ khadija radiyallahu ta'ala anha so gbogbo eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fún wa kárí wípé àwọn ọmọ wa ti ń kẹ́kọ̀ọ́ kéwú ká máa wá ọ̀nà tó wọ́n máa gbà ní iṣẹ́ kan tó máa fi ṣe jẹun ṣùgbọ́n kọ́ máa wá débi kó kéde bí oríkèé kan àwa ní kóun náà lè kóun náà ṣiṣẹ́ lè kó nígbà tí ẹnìkan kọ́ṣẹ́ tí wọ́n fẹ́ ra ní iṣẹ́ tí òróró ra ní iṣẹ́ wọn ń múra sàádà ni sàádà ń múra sàádà ni bọ̀dá afárá lágbájá ó ti lè kó sàádà wọn kò sùn mẹ́ta ńgbọ ẹ dákun kí lẹ gbélé lórí tẹ ní kọlọ kiri lẹkọọ bọba ya àwa ni wọn ń gbájú ẹ ẹni tá a sọ ni pé kọ́ lọ́ọ́ gbájú ẹ̀ lẹ́kọ̀ọ́ la sọ fún un ẹ dákun kí iná kíní ìfimọ́ jájò lẹ́yìn kọ́ lọ́ọ́ àwọn jájò lọ wájú tí ń jó lọ yìí ẹ jẹ́ káwọn ẹ̀yin bàbá wa ẹ̀yin àlùfáà wa ẹ bá mójútó àárín òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam kana yahatamu bi ahlihi wa yamuru ashabahu bi dhalika bóòlù anábì máa ń ṣe pẹ̀lú àwọn ará ilé rẹ̀ torí àwọn ará ilé rẹ̀ ń ná àwọn sàbẹ̀ náà ni wọ́n wá àwọn tí wọ́n jọ lò gbà ni bóò ló pa àwọn sàábé tó kù láṣẹ wọn ní àná Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń bìyà ńlá wa Aisha léèrè wọn ní àná Muhammad sallallahu alayhi wa sallam káàna aliyanu nas anabi jẹ ẹni tó rọ̀ púpọ̀ fáwọn ará ilé rẹ̀ wa akiramu nas anabi máa pa àwọn ará ilé rẹ̀ máa pa àwọn ilé púpọ̀ wa kana dọhaka basama ìyàwó ẹ̀ ní ròyìn rẹ̀ yìí o wọ́n náà nàbí màá rẹ́ ni ọ́n lò ní pẹ̀lú àwọn gbogbo ògbà ní anábì àmà tújú ká àṣẹ bàbá lẹ́ni tí wọ́n bá wọlé òun kálukọ́ ọmọ fìdí fọ́gbà kínú àwọn ọmọ ayékúrò ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ ṣe oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn máa bẹ́ẹ̀ bá wọlé inú àwọn ìyàwó àtọmọ máa dùn ni látara ìṣesí wa pẹ̀lú wọn anabi náà wá wí eléyìí fún wa ó tún tún wí ó tún wí ó wí anabi ní istawsu bin nisa'i khayra ìdákun ẹ má wo tiwọn o <laughs> dáadáa ni ẹ máa ṣe pẹ̀lú àwọn obìnrin fa innal mar'ata khuliqat min dil'a ibi tá ti dóbìnrin ibi tó tẹ̀ díẹ̀ ni wa inna awaja ma fi dil'i ala ibi tá ti dá ibi tòkè tó ni fa in dhahabta tuqimuhu kasarta bọ́ọ̀ bá ní kò sí tó ṣe tí èyí bá wí àsìjọ bẹ̀rẹ̀ náà ìmọ̀ kọ́kalẹ̀ ni ìmọ̀ ọ̀sàgbákò èyí ṣe ìyàwó rẹ lóde ní àgbákò yìí bọ́ọ̀ bá ní kò sí tó bá ṣe àfikọ́ àfikọ́ àfikọ́ tọ́ anájìlọ́ kan nínú ẹgbà wa mi wọn ni kíkan rẹ kíkọ́ lẹ̀ ni wà ń taraktahu lẹ́nu tẹ́sẹ̀lẹ̀ àwa yìí tó bá sì fi kalẹ̀ wípé wọ́n kú ti lóbìnrin ibi tá a ti dá àwọn ibi tó wọ́ ni yóò máa tẹ̀ sí i lọ ni arábìnrin fẹsítọ́sù bin nisa ẹ sábà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn ibi tọkùnrin ti dáná nu o ọkùnrin ó ṣe sùúrù ni o ọkùnrin ó máa ni o ọkùnrin ó tara wọn gbalada ni bí ọ̀gá wa àgbà òjíṣẹ́ ọlọ́run tó lọ́run rán wa gẹ́gẹ́ bí ìkẹ́sí gbogbo ayé gẹ́gẹ́ bó ṣe fàfaradà lára àwọn obìnrin rẹ̀ àyèmáyé tó jíṣẹ́ lá Muhammad náà rí sallallahu alaihi wasallam àmúṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọba wọn gbé pẹ̀lú àánú àti kẹ́ ọba wọn gbé pẹ̀lú dáadáa káwọn náà ò ṣe bẹ́ẹ̀ débi wípé Ànábì ní khairukum khairukum li ahli wa ana khairukum li tó dáa jù láàrin yín òun náà ni tó bá da sí àwọn ará ilé rẹ̀ anábìlẹ̀ mi ni mo da jù sáwọn ilé mi ọ̀fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ ajẹ́ pé ó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa fọwọ́ yẹn sọ̀yà wípé pẹ̀lú ògbó ọlọ́run èmi ni mo da jù sáwọn ará ilé mi tọkùnrin mi bá wọlé nígbà tí kìnìún wọlé ni ó lè máa rẹ́rìn-ín ta hẹ̀hẹ̀hẹ̀ àwọn ti wọlé báyìí odò lóró nù ká dákun ká kọ́ṣà nábì ń bi eléyìí obìnrin náà kóhun náà sọ̀hábíyà àwọn sọ̀hábà lóbìnrin ẹni dáadáa làwọn náà jẹ fáwọn ọkọ wọn anabi kọ́ wọn lẹ́kọ̀ọ́ anabi sọ fún wọn wípé sallallahu alayhi wa sallam law kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha tó bá sọ wípé ó lẹ́tọ̀ọ́ kí mi ò ń ṣe ńlá Muhammad kí n pàṣẹ pé kẹ́nìkan máa forí kalẹ̀ fẹ́nìkan ni kẹ́nìkan máa tẹ̀ fẹ́nìkan ni anabi ni n bá pàṣẹ fóbìnrin kọ́ máa tẹ̀ àbí kọ́ máa forí kalẹ̀ fún ọkọ rẹ̀ níbi tóbìnrin gbọ́dọ̀ rọ̀ fọ́kọ rẹ̀ dé níbi tóbìnrin gbọ́dọ̀ gbà fọ́lọ́run lára ọkọ rẹ̀ dé ṣùgbọ́n kò tọ́ sí ìyẹn ṣẹlá Muhammad bẹ́ẹ̀ ẹ máa ṣe dáadáa sáwọn ọkọ yín nínú àdìsí tí mi fi gbà wá wọn ni ayyama mura'atin matat wa zawjuha anha radin dakhalat al-janna obìnrin yòówù tó jẹ́ olùgbọ́lọ́ngbọ́ tó kú tọkọ rẹ̀ sì yọ́nú sí i ìyẹn pé tó ń jọ́sìn fọ́lọ́run gbàgbára rẹ̀ sì ká máa tó gbìyànjú tọkọ rẹ̀ tó wá rí yọ́nú ọkọ rẹ̀ ànábì inú irú obìnrin bẹ́ẹ̀ wà lè jẹ́ náà lọ́hùn torí náà ọ̀dọ̀wọ̀ wa lọ́kùnrin lóbìnrin inú tànàbì kọ́ wa ni pé ká máa bára wa gbé pọ̀ pẹ̀lú dáadáa ẹ̀yà rúṣin ọlọ́run ó ń ṣẹlá Muhammad pẹ̀lú àwọn sàábì nínú nǹkan tó máa ń ṣe ni kọ́ àwọn sàábì yìí pé ẹ máa mójútó àwọn ilé yín níyàwó lọ́mọ tìyàwó tọkọlá wí wọ́n yìí dẹrú sòhùn wọ́n yìí bí òhùn ànábì àmọ́ kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ a sì máa pè wọ́n sàkíyèsí ànábì máa lásìkò fáwọn ilé rẹ̀ ẹlòmíràn lásìkò fáwọn ilé ẹ̀ ànábì tó ṣe pé òun lásáájú mọ́sálásí òun la ṣáájú lójú ogun òun la ṣáájú níhìn òun la ṣáájú lọ́hùn síbẹ̀síbẹ̀ ọlákòókò fáwọn ará ilé rẹ̀ nbọ mo ti ro nbọ la ayi ti ro ju à ń jókòó táwọn nbọ la ti ro ju à ń jókòó tó <laughs> so nbọ la ti ro ju à ń jókòó tó bẹ́ẹ̀ wọ́n seven to seven seven to seven tẹ̀ tún sẹ́pẹ́ rẹ̀ ẹlòmíì bóyá five to twelve ni five ìdájí ló ti kó lé lásìkò táǹkẹ̀ lọ́mọ pa kó tún tó wọlé ọ̀dàsìkò táǹgbẹ̀mí lẹ́ni táwọn kálukú ti sùn kò dáa èèyàn máa ń lákòókò fáwọn ilé ẹni ni lóòótọ́ ọmọ àta lọkùnrin tó ṣe wípé yóò wá jíjẹ àti mímu lọ mú ọtí àpè ọlọ́mọ àta òun èyí ò pé kọ́ ọmọ wá kọ́ ọmọ pé ń ta báwọn náà lásìkò fáwọn ilé rẹ̀ lásìkò fáwọn ọmọ rẹ̀ pé wọ́n ṣàkíyèsí òjíṣẹ́ náà Muhammad máa ń pe àwọn ọmọ kéékèèké ṣàkíyèsí ẹ̀rí pé ìta wílẹ̀ kan nípa àwọn tí ń eh, tí wọ́n fẹ́ yẹ tí wọ́n tí wọ́n mẹ tí wọ́n mẹ́yẹ kó lọ́dọ̀ àwọn ọmọ ẹyẹ kó lọ́dọ̀ ìyá wọn àníbi pé wọ́n ṣàkíyèsí bẹ́ẹ̀ náà ni àwọn irú mi náà ìkan náà sàbí àgbà èyí tá à ń pè ní Umaru ọmọ Abi Salama radiyallahu ta'ala anhuma ọlọ́nkọ́ bá yọ́nú sí umaru kó sì bá yọ́nú sí bàbá rẹ̀ mo rò pé ìyá rẹ̀ gbé wá lọ́pọ̀ lọ́dọ̀ onṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní kuntu gulaman fi hijri rasulillah sallallahu alayhi wa sallam ó lọ́mọ kékeré mọ jẹ́ nílé ànábì wa kanat yadi tatishu fi sahfa bàbá ti ń jẹun ara mi balẹ̀ bí n ṣe ń bu oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni mo ń bu oúnjẹ ní iwájú ẹlòmíì faqala li rasulillahi sallallahu alayhi wa sallam anabi wa kìlọ̀ fun mi anabi ni ya gulam ìwọ yi ewu ewu ewu ẹwu ewu sọ̀rọ̀ ẹwu ọgbà sọ̀rọ̀ ńṣẹlá muhammad ìwọ ọ̀dọ́ yìí látara pípé tó pé wọn yìí ń gátọ kọ fún yàn tó ẹ bá wà ní èyàn fẹ́ fọ náà ni bọba ti ṣe ń tẹ ọyẹ èyàn gba ní etí ẹlòmíì ẹlòmíì òbí lè kanra débẹ̀ kì í lè sọ̀rọ̀ fọ́mọ rẹ̀ yọ fọ ní náà anabi ni ya gulam wọ ọmọ dáadáa yìí ta'ala bọ́ọ̀bà jẹun sọ yìí pé bisimilahi àyè máa ń kà kọwọ́ bo oúnjẹ bua àyè sì ń sàṣà lásà táwọn kẹfìrí ń ṣe àyè ṣe ìsìláàmù nílànà tiẹ̀ wọ́kúlù bí yẹmí ọwọ́ ọ̀tún là fi jẹun ẹ̀rí ànábì òwò wípé ntọ́ ṣe nìkan lòun fi ṣàlàyé fún ọwọ́ ọ̀tún là fi jẹun ọwọ́ ọ̀tún ni kọ́ ọ máa fi jẹun wọ́kùl mímọ ìyàlẹ́ oúnjẹ tí ń bẹlẹ́gbẹ̀ẹ́ rẹ ni kọ́ ọ máa kọ́kọ́ jẹ pàápàá bí ọtọ́ bá ń jẹun pẹ̀lú ẹlòmíì muttafaqun alayhi Bukhari àti Muslim ló gba hadisi yìí wá gbogbo àwọn tá a bá ń jẹ́ òbí ká gbìyànjú kárí wípé àmójútó àwọn ọmọ wa o ẹ rí i pé oníṣẹ́lá Muhammad nínú àdìsí mi tí Bukhari àti Muslim gbà wá àwọn tá a bá ń jẹ́ alágbàtọ́ anábì ní kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo wa pátá àdàmàjẹ̀ la jẹ́ ọlọ́run ó sì gbọ́n kálukú léèrè báwo ni ó ṣe dẹran rẹ̀ jẹ wàlẹ̀ àmírù ra'i olórí ẹni tí ń dẹran jẹ ni wa rajulu ra'i ala ahli baytihi ọkùnrin olórí ni lórí àwọn ará ilé rẹ̀ kọ́ṣọ́ bí ó sì máa ṣe pẹ̀lú wọn walimaratu rọ̀íyẹ̀tu alabeti zawjiha wàwàladiha wàwàladihi ìyá ó gbọ́dọ̀ máa ṣọ́ inú ilé ọkọ rẹ̀ kó mójútó àtàwọn ọmọ wọn anabi nífa kulukum rọ̀í wà kulukum mas'ulu an rọ̀íyẹ̀tihi gbogbo wa ọlọ́run bó bi léèrè wípé báwo ni a ṣe da ẹran wa jẹ sí òbí kò gbọdọ̀ kàn máa bímọ kalẹ̀ àyíká máa bímọ kalẹ̀ láì mójútó wọn láì tọ́jú wọn òbí míì ó jẹ́ kí ìtọ́jú ọmọ sùn ó pa ìtọ́jú ọmọ tì àárín tá a dé yìí ká dákun gbogbo àti àbá ń jẹ́ òbí ká tòlùtọ̀ lọ́n ká mójútó àwọn ọmọ wa káwọn ọ̀pọ̀lọpọ̀ bó du alẹ́ nípa wọn àwọn anú ilé kan ń bẹ ẹlòmí a máa gbìyànjú a máa lọ kírun mọ́sálásí àmọ́ yóò fọmọ rẹ̀ lẹ̀ ẹ̀ yóò sùn àwọn jùlọ àṣùbà ká má ṣe bẹ́ẹ̀ ká tú láàsì wọn ká fi kọ́ wọn láti kékeré àbíkọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ tó wá jẹ́ kí bí ọjọ́ ìsinmi tá a lọ bí iṣẹ́ ẹ fi àbí ìyá mi gan ò jẹ́ kí ọmọ tẹ̀lé bàbá rẹ̀ lọ ẹ fọmọ yìí lé ọmọ yìí kéré kò sí ilé ìwé lónìí gbogbo ìyá tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rù ọlọ́run òbí mi sì ń rò wípé bóyá òun fi ń kẹ́ ọmọ ni ọ̀kẹ́ o wàláyà àbòsí ló ń ṣe fún un tó o bá sì sọ́ra yóò padà gbé ọ ṣépè lọ́la torí pé ẹni tí ó bá dàgbà sórí ẹ̀sìn ọlọ́run kọ́ mọ ẹ̀sìn ọlọ́run ọba yóò padà inú yóò padà máa bàjẹ́ ńgbà tó bá dàgbà kínú ọmọ rẹ ọmọ bàjẹ́ lónìí tí ì ṣe pé tí kà kó o fi kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́kọ́ ní ntọ́ yẹ kínú rẹ̀ kó máa dùn lónìí òun náà yọ padà sàdúrà fún ọ lọ́la ẹnìkan nínú àwọn alájọṣepọ̀ wa kan bẹ olùkọ́ni ní yunifásitì níkan náà yunifásitì wa àgbàlagbà dáadáa ni òun lọ sọ̀rọ̀ kan ó nígbà tí bí wọ́n sábà pé ẹ̀dá kan máa ṣàdúrà fún òbí mi o ẹ bá mú òbí mi ládùúrà o a wò pé gbogbo aná là ń ṣàdúrà fóbi wa so èèyàn máa ń ṣàdúrà fóbi ẹ̀ náà ni ó ní òun ṣépè fóbi òun gbà tó wà ní kékeré ni ó ṣépè kí ló jẹ yó ó lóun ọ̀mọ́ ń gbà yẹn òun rò wípé dáadáa lòun ń ṣe ó ní ìlú kan làwọn ń gbé ìyá àwọn ìyá tó bí bàbá àwọn wá ń gbé ìlú tó jẹ́ ìlú àwọn wọ́n á fà wọ́n sọ́dọ̀ ìyá yẹn bàbá wa wálé ìyá wa wu àwọn tí bàbá ti wálé báyìí ẹ̀rù máa ń ba àwọn ni olóhùn náà padà wá rí ìgbà tóun dàgbà wípé ní tí bàbá yẹn ń ṣe nítorí yẹ kó ṣe pẹ̀lú àwọn ni kì í ṣe kó lè pẹ̀lú àwọn àmọ́ náà àwọn ọmọ bàjẹ́ tí bàbá bá wálé kọ́lọ́ ń gé bàbá ó tètè padà náà làdúrà táwọn máa ń ṣe nǹkan kan ń bẹ táwọn tẹ̀ ṣe tó burú táwọn máa ṣe tó burú báwọn bá ti ń sin bàbá lọ sí ìdí ọkọ̀ òun àtàwọn yòókù táwọn bá gbẹ́rù bàbá táwọn ń lọ sàkọ́mọ kékeré àwọn ò rú ẹrù wọ́n ti lọ wájú àwọn àá sọ wípé bàbá burúkú àlọ́ rámirámi ní ká rí òkà màlábọ̀ rẹ̀ bàbá ti ń lọ yìí ọlọ́run jẹ́ mọ́tò rẹ̀ jáàmù ọlọ́run jẹ́ ìbáyìí ọgbọ́ wà láyé nígbà wọn sì máa ń wí nù àwọn máa ń wí gidi ni bàbá yìí ò ní bọ̀ nígbà tí bàbá bá <laughs> nígbà bá pẹ́ torí àwọn ń kàwé nílùú àwọn ni táwọn fi ń gbọ́dọ̀ yá ìyá bàbá bàbá tọba dé lu bàbá ọdọọrùn dáadáa bàbá wa kọ lẹ́tà àwọn ẹ̀rọ àwọn kò ka lẹ́tà ọ̀hún àwọn àpò ọlọ́run bàbá yóò tí ì kú lẹ̀ torí ìyá òkúkú ìyá òde pa lẹ́tà àwọn náà làwọn bá ka àlàáfíà ni mo dé ọ̀hún lè ṣe àlàáfíà ni wà bí èmi náà ṣe wà ó o bàbá yìí tó wà lálàáfíà kò kú mọ́tò rẹ̀ jáàmù ó ní ṣùgbọ́n lónìí gbọ́tò ní bàbá yìí kò kú bàbá ò kú látara pé mọ́tò jáàmù rẹ̀ bàbá dàgbà ó darúgbó tó yẹ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ń jẹ́ ọmọ ńjọ́ náà lọ́hùn òun náà ti lé ní sixty báyìí ó ní àwọn padà wá rí i pé bàbá yìí kì í ṣe kó lè pẹ̀lú àwọn ṣùgbọ́n gbogbo ń tó kọ́ àwọn ọjọ́ bí ìgbà tí ń dá wọn lóró ni làwọn wá ń ṣe lónìí nínú àwọn á dùn ní lórí wọ́n wá ń ṣàdúrà fún bàbá yìí wọ́n wá ń pọ̀ ládùúrà fún un ẹ àwọn ìkẹ́ ọlọ́run ọba wa àfikà dá wọn lóró o àti sobójì sẹlẹ Muhammad ṣe máa ń ṣe lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn ìkẹ́ Ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọmọ rẹ̀ ó lásìkò fún wọn ń bá wọn ṣeré àmọ́ ìfojúsẹ́sìn ìfojúsẹ́kọ́ ìsìn lọ́wọ́n ọba àyè báwọn àyè fi yíwọn yíwọn kọ́ làá fi ṣàánú ọmọ ọmọ tó bá tó mọ́sálásí lọ àyè fi kẹ́ ọmọ àá sọ fún un pé ká lọ mọ́sálásí ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún un tí ó fi tẹ̀lé wa lọ mọ́sálásí bóyá kó tètè sùn ni. bóyá ká sọ pé àmọ̀ bò ní nǹkan ẹni títí tẹ̀sán náà fi wá wù ẹni yìí wá ń ṣàdúrà fún gbèrè lónìí yóò tó máa pe máa fún bàbá mi o a sì rí ẹnìkan náà ń bẹ tó ṣàlàyé fún ayé pé àṣùbà ìran àṣùbà tó mọ̀ ń la lónìí tòkó bá sùn lágbo mẹ́ta òru bá sùn lágbo mẹ́rin òru lágbo márùn àbọ̀ after five tá a máa káṣùbà kò wá sí kankan ní ọmọ rẹ̀ àfọmọ tí ọba tètè bí ọdún mẹ́rin márùn ló kù ẹyẹ lè mọta síláṣù bá olóògbé òun ló fi kọ òun ẹjọ́ wa náà gbìyànjú irú ẹ̀ ẹnìkan sì ń bẹ ilé kéwú wà wọn wá ní bí ìbá ṣe pé ẹ̀kọ́ tẹ kọ́ wa pé ká má ṣépè fáwọn òbí ni wọn ò bá ṣépè fún òbí wọn o èrè ló dé ó yẹ wọ́n ti ó yẹ kó fòun sílé kéwú jẹ́ náà lọ́hùn kó wọn mọ kéwú wọn mẹ̀sìn ọlọ́hùn àwa nítọ̀ ó ní ṣépè fún un òbí máa ń fìyàn sílé kéwù ó lè jẹ́ wípé eré tí ń bẹ láwùjọ ni ò jẹ́ kó lọlé kéwù jọ náà àbí kó jẹ́ wípé àṣìṣe díẹ̀ díẹ̀ bí àwọn ẹgba tó tó ẹgba àwọn ẹgba tí máa ń gùn ní tí máa ń wà lé kéwù bóyá yìí wọn ló dẹ́rù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká dákun torí tọ́lọ́run ká rí pé àmójútó àwọn ọmọ wa ó ń ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tó ṣe wípé yìí máa ń pe àkíyèsí àwọn sàhábì rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí ẹ ṣe eléyìí ẹ fi kalẹ̀ eléyìí ẹ nínú àwọn tani Muhammad máa ń sọ fún àwọn sàhábà rẹ̀ òun ni wípé a máa pè wọ́n ṣàkíyèsí ìṣe dáadáa sáwọn ẹbí wọn àwọn young alphas lónìí àwọn ọ̀dọ́ àfa àwọn máa ń ya òbí pẹ̀lú ọmọ ẹni débi wípé ààrẹ tó sọ wípé ìyá rẹ ní í ṣe ó àkọ́kọ́ ni pé bóò sọ̀rọ̀ pé ìyá rẹ ní í ṣe wọn látara yẹ̀pẹ̀ nígbà tí fi yẹ̀pẹ̀ ṣeré níbẹ̀ ló ti rí wípé ọmọ yìí ìyá rẹ ní í ṣe ntí ọ lẹ́tọ̀ọ́ ló ṣe náà ntí bá mu ló ń ṣe o tó wá dá àárín ọmọ àtòbí rẹ wú sì ọba ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfáà míì lónìí òun gan ni ọ̀rẹ́ ni ti ń kọjá lọ tí ó pè lágbájá wa mọ orínà sí ọ ojú òsì gun ẹni tọ̀hún náà o ẹ̀ẹ́n ah ojújojú lọ ah oní pírọ́blẹ́mù o ẹ dákun talẹ́ntì ọ̀wá ní pírọ́blẹ́mù pàápàá jùlọ láwùjọ táwa wà yìí níbi tí admission lásán kò tí ì kẹ́kọ̀ọ́ tán kó wáṣẹ́ o níbi tí admission ti di ìṣòro ọmọ wa admission ní yunifásitì ẹlòmíín wà lẹ́kọ̀ọ́ ọdún mẹ́ta ọdún mẹ́rin kò rá admission sọ̀sọ̀rọ̀ ńlá kankan yìí o níbi tí admission ti ń kẹ́kọ̀ọ́ ti ń jáde tó lọ́dún rẹ̀ kẹtẹ́ ń létí òrìṣẹ́ ibi títí ń rẹ̀yàn tí ó dọ̀ spiritu tí wọ́n sọ fún pé ti ń ṣeré tí ó sàá kẹsẹ̀ tó ń lọ́ọ̀ fẹ́ tọ́jú àwọn kò sọ́wọ́ tí ì tọ́jú ara rẹ̀ wọ́n ní kẹ́lẹ́ mi ò ṣe tẹ́sítì ọ̀sán <laughs> fún mi tó ti ṣe tẹ́sítì ni kò kókó sọ́wọ́ tí ì ṣe tẹ́sítì náà tó bá ṣe tẹ́sítì yóò sọ fún mi pé njẹ́ ọmọ sọ ni wípé nígbà tó ń fẹ́ fọwọ́ ara àwọn wú àyè sàtìrìsẹ̀ wú jáde ẹ bóun bá ti màtánìsì kò kún tó ń fi tọ́jú ara wọn síbẹ̀ ní tí ń gbé wàwùjọ báwọn ibi tí náà ti ṣe ibi tómi ti ń dà wá tómi tà ń lomi kulala títí tí wá yọ̀ lọ kulala ẹtí ń dúró àwùjọ báwọn ọ̀rọ̀ kọ́ máa ní ìṣòro dà àfọ yọ̀ǹga lufa wà sọ fún mi pé mo rí náà sí ọ o ní pọ́blẹ́mù kódà sàárà tó ṣe wọn náà ló ṣe fúnra ara rẹ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí yóò wá fún amájẹmú kan sí yóò wá pọ̀ díẹ̀ yóò wá parí ẹ̀ wípé ní amọ́tọ̀ bá lówó lọ́wọ́ àbọ̀ ṣe torí ń gbọ̀bá ní sàrà tó ṣe yìí ó ń bá ra àfọjú tó pọn mọ́ <laughs> náà ní kó fún wọn wá wò pé ní kóhùn tó wá rí ń bá ra tó pọn mọ́ tó tún jẹ́ àfọjú àbí kó fi bẹ́jẹ̀ mú ní ìsìnkútọ̀ ó ń bá ra tọyọ̀ké ń bọ́ náà wá ń bá ra tọyọ̀ké dé kó tó rí gbogbo pàlàpàlà báyìí àwọn yóò ń ga wọ́n ti fi báyé jẹ́ wọ́n da àárín àwọn ọmọ ìyá rú wọ́n da àárín ẹbí rú tó sì dẹ́yìn pé oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam kò ṣe bẹ́ẹ̀ ọkùnrin kan wá bá nàbì gẹ́gẹ́ bí wọn náà ṣe lè lọ gẹ́gẹ́ báwọn míì ṣe lọ bá àwọn young alfa lónìí oníyè oníwòjíṣẹ́ ọlọ́run innal qaraba àwọn ẹbí mi fámìlì mi asiluhum gbogbo ìgbà èmi máa dàpọ̀ mọ́ wọn èmi ń máa ń kó wọn mára wọ́yà kìtà òun ni ṣùgbọ́n àwọn máa ń já pẹ̀lú mi ni òun bá mi ṣe pọ̀ wà á sànni wà ó sinú ilé ìdè èmi máa ń ṣe dáadáa sí wọn wọ́n yóò sì rú ná ìlà ìyá dípò kan ṣe dáadáa sí mi àbúrò náà máa ń ṣe fèmí wà á lu màánuhu tó bá láì fi wọn màá ṣàfaradà ń ṣe sùúrù. wọ́n yẹ haluna aláya bí n bá ti ṣàṣìṣe díẹ̀ báyìí wọ́n mọ̀ kí bòsí káàkiri ẹ̀ tó tún dé o lágbájá dé o. ẹ rí ẹ wá wo tó jìṣẹ́ lá Muhammad sọ tàbí tó pé láyé sí ni ọlọ́run ọlọ́run mú jẹ wá fún ọkùnrin wọn nù yọ̀ǹda alifáwọ́ ni a báyé ṣe rí nù abúlé àbí ẹ̀rọ tó fojú ànábì rí. Hmm. àwọn ẹbí wọn ò ṣe súnmọ́ ẹbí ọ̀rọ̀ ẹbí ló fi ṣe kékeré yìí afẹ́ jẹmọ́fẹ́ ayé ni wọ́n aṣègbàṣàwo ni wọ́n débi pé wọ́n á gbìn ìkórìíra ẹbí ẹni ṣe dáadáa sẹ́bi wọ́n á gbìn sọ kálukú lẹ́mìí ẹlòmíì ọ̀lọ́lé mọ́ kódà wọ́n á máa wò fẹ́rẹ̀ wọn á ní má lọ lù rẹ mọ́ ẹ̀wọ̀n kan wọn á ní má lọ lù mọ́ mọ̀ sí dáadáa sẹ́bí rẹ mọ́ wọ́n wá pọ̀ láwùjọ kálukú náà wá ń ṣe jágbajàgba bẹ̀rẹ̀ nìkan lónìí wọ́n bá kọ́lé ọlá ọ̀rẹ́ ní ọkọ̀ síbẹ̀ lónìí ọlá ọ̀rẹ́ ọlá akínní kan kò sábà kọ ọlá ẹbí ọlá ẹbí bẹ́ẹ̀ni pé aburú ni màá tọ̀dọ̀ ẹbí wa oore kankan yìí tọ̀dọ̀ ẹbí wa bàbá sì rẹ́ nìkan tọkọ̀ fẹ́ kọ lù tí wọ́n sọ ni wípé ẹ̀rí àwọn ẹ̀yà fámìlì yìí wọn padà lẹ́yìn rẹ èmi kọ́ ló kú ọ́ lọ́ọ́ kú sọ́dọ̀ wọn ni níbi tí wọ́n ti kà fún wípé aburú ni mà ń wá látọ̀dọ̀ ẹbí ńgbà tọkùnrin wá wíwá ìfojì sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la nkunta a kú bọ́ ẹ débẹ̀ tó bá ti bó o ṣe wí ló ń ṣe òun kó wọn jìnnà sí ọ òun ṣe dáadáa sí wọn anabi nifa ka anama to si fohun lè mayi nígbà tó ń fún wọn léwu gbóná jẹ ni wọ́n sàmà ṣe tiẹ̀ lọ anabi wa ni wala yazalu ma'aka minallahi zahirun aleihim ma dumta ala zalika ọlọ́run ọba mi yóò yan olùsọ́tì ọ́ tẹ̀pẹ́tì àwọn abẹ́rù náà nù ọlọ́run ó yan ọ́ lódiwọ̀n ìgbà tí wọn náà bá wà lórí dáadáa tó ló ń ṣe pẹ̀lú wọn yìí o tó wọn náà bá yí padà ṣé wọn náà bẹ̀rẹ̀ èmi náà bẹ̀rẹ̀ máa jọ bá ṣe bá kú nù ìdákun ṣe sùúrù wọn bá kú bẹ́ẹ̀ fọwọ́nú ṣe dáadáa sẹ́bí ntànẹ́bí sọ fún ẹni tó gbẹ́jọ́ ẹbí rẹ̀ wá bá nù àdébíà tó pe àwọn sàhábà abáwọn sọ̀rọ̀ àdébíà ní àhábà àyìn yubusa aw yubusata lahu fi risiqihi wa yusaru lahu fi asari falyasilu rahima mutafakun alayhi hadith tí bukhari àti muslim gbà wá anabi náà ni yóò wò lè jẹ tó bá fẹ́ kọ́ lọ́wọ́ wọn máa tẹ alisiki òun kásìkì wọn máa gbà yìí ẹni bá fẹ́ kásìkì wọn wa yusaru lahu fi asari kẹ́mi òun sì gùn rò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí nǹkan méjì tí wọ́n ń dára wọn láàmú sí káàkiri náà nù tí wọ́n máa ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn kó dùn kó pẹ́ ẹ̀dì pé kó dùn kó pẹ́ náà nù kó dùn nígbà tí ìpè bá dé kó pọ̀ kó pẹ́ kẹ́mi rè ó gùn arábìnrin ẹni bá fẹ́ kásìkì òun kó máa pọ̀ sí i ẹni bá fẹ́ kẹ́mi òun ó gùn pé tọ̀ wọ́n lọ pé lánàá arábìnrin fẹ́lẹ̀ yẹ́sìn rahima irú ẹni bẹ́ẹ̀ kọ́sà máa dẹbí rẹ pọ̀ máa ṣe dáadáa sẹ́bí rẹ gbogbo eléyìí wà nílẹ̀ àwárí ìsọfẹ́ni tó wá bá wa tó kó ẹjọ́ ẹbí wá bá wa kó o fún sùúrù kó o ṣe nàṣíà fún àwa yọ ọpọ́n jáde lábẹ́ ṣíà ọpọ́n ayẹ̀pẹ̀ ẹ lè pe ọpọ́n àwọn bàbá wa ní ọpọ́n eré. la ilaha

gba nǹkan báyìí mo fẹ́ ṣe mo fẹ́ dáwọ́lé nǹkan báyìí wo ni kí n ṣe ànábì kọ́ wọn ní sihara gbogbo alamọ sihara yìí dáadáa òun náà ní àdúrà èyí téèyàn fi máa ń béèrè ìtọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run ànábì bá wọn wo ìka wọn gbà sí nítorí ọba wọn nù náwó rẹ sí yìí àà kí là ń rí yìí àà ẹ wà dáwọ́ ànábì èsì bẹ́ẹ̀ ànábì máa ima ima fún wọn ládùúrà ni ànábì ogun wọn ànábì ọ̀ṣọ́ àdúrà fún wọn kó fún wọn ní sihara yìí pé ẹ máa lọ ṣe àdúrà nígbà tí a bá kí rákà méjì tán kó ṣàdúrà yẹn gbogbo nǹkan wọ̀nyí ni kí àwa tá a jẹ́ ọ̀dọ́ náà àbí tá a ń lónìí ká máa ṣe fún àwọn tọ́ba wa bá wa ẹ má jẹ́ àfáà àwọn èèyàn ẹlẹ̀ tí ń gbáwùjọ wa pẹ̀lú ẹ̀yà pé wọ́n àwọn ọmọ òrukàn tájọ ń gbé àwọn opóbìnrin àwọn aláìní ká máa ṣàánú wọn láti inú mọ́sálásí wa ó yẹ kí pọ́ọ̀sì kan wà alẹ́pẹ̀lẹ́ tọrẹ àánú alẹ́pẹ̀lẹ́ kọ́ tó bá wù wá ká máa kó nǹkan jọ síbẹ̀ ẹni tí nǹkan bá kù díẹ̀ káàtó fún kódà bó bá níbi ten thousand tá a fún ní one thousand mo rò pé inú rẹ̀ ó dùn wípé mọ́sálásí ìhun tóun gbìlọ́ǹgì sí wọ́n rántí wọ́n ṣe dáadáa sí òun àwa ní sèyí o àwa ní mọ̀jú kákàmọ́ béèrè owó lọ́wọ́ wọn ẹgbẹ́ tọ́ àtúndé báyìí ṣe dé o èyí náà tó jẹ́ ẹni wa kò lálàáfíà ẹ rí i pé irú ẹni báwọn tó bá ṣe bẹ́ẹ̀ tó ní bàbá rẹ̀ ń ṣe àbí kò ní òun náà lọ́lọ́ ṣọ́ọ̀bù lọ́lọ́ kẹ́kọ̀ọ́ bó bá padà wá kẹ́kọ̀ọ́ tán bóyá ní ìrántí mọ́sálásí ọ̀hún bí ọba bẹ̀rù ọlọ́run àmọ́ ọ̀rẹ́ àwọn ará mọ́sálásí ràn lọ́wọ́ ọ̀rọ̀ àdìmíṣàn nílé ẹ̀kọ́ owó mọ̀ pété yẹn pọ̀ ó ní kankan tí wọ́n ṣe fún un òun náà mọ̀ yìí pé ní òun láǹfà òun inú òun dùn pé ibì kan lòun wà nínú mọ́sánsẹ́sì kan lòun bìlọ́ǹgì sí ẹja fi kọ́ àwọn jàmọ́ wa tabara àwọn tí wọ́n ń ṣe ti ọ̀dà ẹja pé wọ́n ṣàkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lọ́kùnrin ní fi ṣéènì sọ́rùn wà fáwọn sì ń wòran o sì pé ṣàkíyèsí pé jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní òhìnlá zahabu mọ̀kẹ́ wàlámsùl harir lè ìnáfi ummati wàhúrìmù alárìjáde ha àrẹ́bí ní ọlọ́run ọba mi ó ṣe lílo gold àti aṣọ harir ó ṣe ní halal fáwọn ìjọ òun ní obìnrin ṣùgbọ́n èèwọ̀ ní fọkùnrin wọn wọn agbéṣẹ́ nìṣọ́rùn sọ̀rọ̀ pé wọn ní fẹ́ sọ òun náà wọ́n pè pé òun náà wọ́n fi ṣe ṣé àmàlù yìí yẹn tí a ti lè ṣe àmàlù bóyá ó sì rẹ̀ sí so torí ìdí eléyìí kí àwọn tó jí àlùfáà kọ́ dákun òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anábì máa ń pe àkíyèsí àwọn sàábẹ́ ẹ̀ sí gbogbo ohun tó bá lè jẹ́ àkóbá fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni níbo sọ wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin anábì ní ìkẹ́ tọ́lọ́run sí gbogbo ayé anábì ọ̀fẹ́ kéèyàn lu ayé dáadáa kọ́ wá gbọ́rùn kọ́ mọ́ lu ọ̀rọ̀ dáadáa o ẹ̀já pé àwọn tá a jọ ń gbé pọ̀ ẹ̀já pé wọ́n ṣàkíyèsí ẹ̀já níjoko wá sí lágbègbè wa ẹ̀já níjoko wá sí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní mọ́ṣáláṣí wa baba láǹfààní ẹ̀ láṣùbà kọ́dà bó sì ṣẹ́jú márùn-ún kọ́rọ̀ àsọ̀rọ̀ ọlọ́run kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam mangashana falesa minna kí mọ́mọ́ káàdì sí òun kó sì túbẹ̀ fáwọn jàmá láàrin ìṣẹ́jú márùn tí wọ́n ká ṣùgbọ́n àtàwọn kó kálukó tó máa lọ wọ́n kálukó rí mú lọ pé ànábì ni ẹni bá ṣèwú tó ṣàbòsí tó ṣèwú ànábì ni yàrá kìámà kò ní sínú ìjọ òun yóò lọ wájọ rẹ̀ síbòmíì kò sí ní irú ọ̀rọ̀ yìí yóò máa laago sí ilé tí bọ́bá dọ́fíìsì tó fẹ́ ṣe tí ò yẹ gbogbo irú àwọn nǹkan báyìí ẹ̀já mójútó ní ọ̀dọ̀ àwọn tá a jọ ń gbé papọ̀ pàápàá jùlọ àwọn tá a já àfa young alfas anabi àmọ́ jẹ́ káwọn sàbẹ̀rẹ̀ ọmọ pàtàkì gbèsè sísan bẹ́ẹ̀ lómi ìbálò bá àfa wípé òun jẹ́ gbèsè gbogbo wa náà mọ ntí ọ torí ẹ lọ́dọ̀ àfa young alfa ntí ọ lọ́dọ̀ rẹ̀ sí ni pé bẹ́ẹ̀ ni tí òun jẹ ní gbèsè bí o ṣe ní rántí béèrè mọ́ anabi ìṣe báwọn sallallahu alaihi wasallam òun náà wà pé òun lò dá àwọn ẹrú ọlọ́run àfa kọ́dà kọ̀ọ̀nà tí kò ń jẹ gbèsè ma kódà ànábì máa ṣàdúrà fáwọn tó bá jẹ gbèsè ni a sì máa kọ́ wọn ládùúà ara ẹni àdúrà tó gbajúmọ̀ nǹkan nàbí ni ká máa ṣe pé Allahumma inni a'udhu bika minal hammi wal hazan wal ajiz wal kasal wal bukhul wal jubun wa dala'i ad-dayni wọ́gẹ́lẹ́bẹ́ ti rìjà gbogbo àwọn àdúrà àwọn ni ká kọ́ àwọn ọmọlẹ́yìn wa láti máa ṣe àwọn èèyàn ń fi kùránì ṣe lásìkò tá a wà yìí ó Muhammad sallallahu alayhi wa sallam tó bá ké kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anábì máa ń sunkún ni gbogbo wa mọ hadith èyí tó gbajúmọ̀ ni èyí tí Bukhari àti Muslim gbà wá tí ibùdó masoud tánàbí ni kí ó ké kurani fóun ànábì sunkún ni àmọ́ lónìí nígbà tí ti ń jẹ́ suleimana iná wumi suleimana sóun wá ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbórúkọ yorùbá ní ìtàfẹ́ máa sọ láyé yìí àbórúkọ ìlú gbà ìlú wọn ìlú yín kọfìlẹ̀ ó gbà lọ́wọ́ rẹ̀ ìlú yín bẹ́ẹ̀ lálùkùránì àmọ́ bẹ́ẹ̀ bá sanwó àlù fún yín dé àbí tètè abanilọ́kànjẹ́ jùlọ àwọn tí ń sọ kuraani dorin gbogbo àwọn alálùjọ tí wọ́n ń pera wọn ní islamic tí wọ́n ń pera ní islamic singers orin muslim singers lọ́wọ́ lórí tẹ́ ń kọ tẹ́ ń lùlù sí o orin tẹ́yìn ọba kọ tí ọba lùlù sí láwọn kúrò jì gbogbo tó bá ti lè dún báwọn orin tó bá ti lè dún báwọn kìí sọ̀rọ̀ gbogbo orin yóò wò lè jẹ kìí sọ̀rọ̀ Islam mùsùlùmí kan ti ń kọrin lórí rẹ̀ tí ó tẹ̀lé ti ọlọ́run àtàlẹ́bí sọ mùsùlùmí olórin inú ẹ̀ a bá ń kọrú ẹ̀ kábàjẹ́ tí sọ àwọn onífúyì àbáwọn olóríṣiríṣi kábàwá mọ́yà kùrán kábàwá fi ń ṣe pẹ̀lú ìlú ìdàpọ̀ ìbẹ̀rù ọlọ́run ẹ̀mọ́ kì í bọ̀ ọmọ bẹ́ẹ̀ bá lè fi orin tó nílù nú tẹ̀ bá lè fi kalẹ̀ ẹ sì má kí àyà kùránì láàrin ìgbà tí a bá ń lùlù sí ma àdáwọ̀ ń bẹ lónìí o àwọn yọ̀ǹgà fà kódà báyìí lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn á ní ẹkẹ́ni àti ẹni ẹlẹ́rìn ẹ̀ka làmúnáṣẹ́ oníjìyà torí ọlọ́run ọba ẹ̀ sì bẹ̀rù ọlọ́run. ẹ̀kẹ́ kìíní kan ní sílíkì kí ni gbogbo rẹ̀dàdà báyìí níbo làwọn àmàṣà àsìkò tá a wà yìí wálé màlá wa Ama wà ń ayé baba wa àfà ẹ dákun ẹ wọ́n dákẹ́ ẹ àwọn ọ̀dọ́ wọ̀nyí àwọn ọ̀dọ́ yìí ń bẹ̀ sí jẹ́ wọ́n ń bẹ̀ sí jẹ́ ẹ kẹ́ ẹ fi pe àkíyèsí àwọn ọ̀dọ́ yìí sí torí bí wọ́n ṣe ń ṣe yìí wọ́n ń bẹ̀sì jẹ́ nílùú wa nù kò sì dá o ọlọ́run ọgbọ́n ò sì ní sọ̀kalẹ̀ wọ́n bá wa táwùjọ wa ṣe inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wa táwùjọ wa ṣe àwa náà ni a tún ṣe fúnra wa àfi ká gbìyànjú ká káwùjọ yìí ṣe ẹ bá pe àwọn ọ̀dọ́ àlùfáà wọ̀nyí ẹ máa pè wọ́n ṣàkíyèsí báwa yìí ṣe kéré mọ àbá fatia ẹlẹ́rìn àbá ìnàtẹ́ náà ní sẹ́kẹ̀rẹ̀ àbá ìnàtẹ́ náà onígbẹ̀dú gbogbo tí wọ́n á kìbọ̀ yìí ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí ẹ kí wọ́n gbìyànjú kọ́ wọn máa ṣe mọ́ nítorí wípé tó máa ń bá a lọ báyìí aburú rẹ̀ ó léwu ẹ̀yin àlùfáà wa ẹ máa bá wa lo àsìkò tí ẹ bá wà níbi mọ̀nàsábàtì ìsìmáìyà àwọn òde bí ìyàwó ìkómọ nígbà àwọn ìjókòó tó jẹ́ ìjókòó halali ẹ máa bá a ṣe wá sí fáwọn èèyàn ọkàn àwọn èèyàn dọ̀tí púpọ̀ ẹ máa rán wọn létí torí pé àmánà amúrù bìlì màrúf wọn náà yìí ánìlì múnkàr kápàṣẹ dáadáa kápọ àìdá fáwọn èèyàn àmánà tá a jogún lára oníṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam innal ulama a warasatul anbiya àwọn afa jogún anabi Ọlọ́run wọn jogún owó lára wọn ṣùgbọ́n wọn jogún al-ilmu wal-amala bihi kán kẹ́kọ̀ọ́ kí wọ́n kéwú kí wọ́n sì fi ṣiṣẹ́ ẹ dákun ẹ bá wa pàkíyèsí àwọn mùsùlùmí kí wọ́n dákun kí wọ́n máa lo ìlànà ànábì níbi gbogbo ìṣesí wọn torí pé ànábì ní kullu ummati yadkhuluna aljannata illa man haba anabi ni gbogbo àlùmọ̀ àwọn pátá ni ó wà àlùjánnà ọlọ́run àfẹnibà kọ̀ tó lòun tó lòun ní wà àlùjánnà ọlọ́run àwọn sọ̀hábà wa béèrè yìí tó wà mọ̀ ìyá àbá ya Rasulullah ta ló lè wípé òun ò ní wà àlùjánnà wà nábì anabi ni man ata'ani dakhala aljanna wa man asani faqad aba anábìlẹ̀ ẹni tó bá tẹ̀lé tèmi ànábì òun ni wọ́n fẹ́ wà nìjẹ́ náà lọ ẹni bá kọ tèmi ànábì tó ṣẹ̀ mí àdìpẹ́rù ẹni báwọn òun lọ kọ̀ tó lóun ò fẹ́ wọ àlìjẹ́ náà ọlọ́run ọlọ́run ṣe rírí wọ ọlọ́run ọba dákùmọ́sà ṣe rọrùn fún ajá lùkìyàmà mọ́sà ṣe ìwà pẹ̀lú oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam papọ̀ láti Janna mọ́sàsí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run dákun mọ́sàsí wa sínú àwọn tí ó mu omi alùbáríkà pẹ̀lú oníṣẹ́lá Muhammad omi téèyàn mu tí ò ní gbẹ̀ǹbẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́run mọ́sàsí wa lọ́mọ lẹ́yìn òjíṣẹ́lá Muhammad láyé àti lọ́run wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam. وعلى آله وصحابته أجمعين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn tí ìpínlẹ̀ àbá ẹ̀wọ̀n dà bá bá yẹ àwọn tí nǹkan méjì dà sọ̀rọ̀ ẹ̀ kan ẹ̀dá mú wà mí sọ̀rọ̀ ẹ̀ nǹkan méjì dà mú wọn káwọn mìíràn mú wọn wọ́n wọn ní kanaka àwọn akásáré yẹn dáhùn sí torí kébé ní kí sọ fẹ́lẹ́ oníbi gbùtẹ́sọ yìí asabiru amani ladi la ilaha illa huwa inna adihi tasbiru ètò wọn pè ní wáàsí lẹ́yìn tí ẹni tó níbi tó máa wá nù wàláhi tàbá ìpè ní wọn wá nù kódà àwọn àbá. dúpẹ́ fún wọn ní kàtó ní wà tí nà kọ́ wọn àwọn ìyàwó mi àwọn mi lọ́dọ̀ wọn àwọn náà tó kún wá tó kú ilá rẹ. èyí sì ń sọ fún gbẹmọ lẹ́kọ̀ọ́ torí mo lé nínú ọ̀pá yìí sí ọ̀run sàánú mi mo ti ní méjì gidigbe dáadáa ní. náà ẹni tí ń bá wá bí ọ̀wá kọ̀ kankan olú ọ̀rọ̀ náà kéde sáájú ìbọn wo ní wọ́n níbi alihamudulilayi mo ní mú pé sáà rẹ̀ yìí àti ohun ẹ̀rọ tí kódà kò ní ìlú mi oye ntí o lè bọ́ lọ́wọ́ àwọn ẹ̀yẹ ńlá ńlá káàkiri náà bá lẹ́nu kọ́ lójú ẹ dáhùn ẹ̀jẹ̀ látẹ̀lé torí tọ́lọ́ ọlọ́run ọlọ́run wo àtẹ̀lé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ máa ń lọ́kọ̀ bá lọ sẹ́nu tí ọmọ abá kódà wà láàyè wà kí wọ́n bá lè lé wọn ìyẹn ń bọ́. bí mo ṣe wí wọ́n dáhùn gbogbo ní wọ́n sọ nínú wàláhi aláhi bìláhi àdínà ìlà ìlà àkúwà kò sí tí ọba kura dáadáa ti sàn lọ́wọ́ ọmọ àtẹni tí ọba mọ̀ ní àwọn èsì sàkọ́ wọn tí ó nà wọn náà àwọn ẹ̀rọ bí ọlọ́run lọ sí ọ̀nà àbá àdàwọ̀ káwá níbi wàlá alibadiru ebi tààrà nígbàgbọ́ àlẹ́ iná bẹ́ẹ̀ bá kọ́kọ́ wò lù tí gbà náà ìlú mẹ́wàá olùkọ́ ẹ̀ I mean please ẹ ẹ lọ sí ẹ̀yìn ẹ lọ bí màdínà sí wa kí àlẹ́ Muhammadu tó dé ẹ lọ wọ káfà ìlànà àwọn àti ìwòtúwọ́sí ló bẹ̀ ń pa náà. kọ́lágbára k'anabi tóbi kì í lè fi anabi ta pé bẹ̀rẹ̀ tó ti wú anabi wọn ti wú anabi kẹlẹ̀ torí àwọn kan tó wọn wọn ń darí kọ̀ọ̀kọ̀rọ̀ kọ́ mi yẹn. àwọn ẹgbẹ́ sì tó yẹ fún àti anabi kọ́nà ń wá sásùn rẹ̀ dá fi àwọn ọ̀rọ̀ yẹn kí ló tó yẹ kó fi rúbà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ dábàá. ìlú tí wọ́n lù níjọ́ náà ọjà kò fún ìlú ránùránù lórí àdúgbò ránùránù tó wọ́n àlù ìlú ọ̀tá lónìí náà ní wọ́n àlù táwọn aláìní ní kúrò jù ní wọ́n àti bíi lọ nínú wọn. bó lè ṣe àwọn tó kọ́ wọ́n gbọ́ lẹ́yìn wọ́n gbọ́ lẹ́yìn gbọ́ lẹ́yìn àwọn gbọ́ lẹ́yìn. ìlú ránù ìlú ránù òyìnbó lọkọ tí wọn kò lọ lọkùnrin gbé ibi tó ti ń fọra ẹ wọn pé láàyè àbí dàgbà ìjọ òsínbà òjòwú gbàgbà ìbúrú pé wàrà àzánáka ìdá àbàtánà nílé àdàbí ìdánwọ́nú pèlè ẹni tí ọlọ́run dá tó fẹ́ àbàtánà nílé àdàbí ìdánwọ́nú onímọ̀ wà lọ́wọ́ yìí kódà bí ẹ bá ń bọ̀ wá ní tí yọ wá pé oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ tó tètè ṣe fún bàbá yóò fẹ́ fi ilé tó gbé nínú ọ̀pàdé àwọn èèyàn náà nínú náà ti rí ayé àtọ̀hún tó fi ní bẹ̀rẹ̀ náà fi pàṣẹ tábìlì ayé bàbá náà àti náà fi dúró yá sáńtà wọ́n fi ní àkíyà ti nàṣánà kí ayé ọ̀dà wà kọ̀ ọ̀dà wà ìnira táwọn màdínà ti ń rí tẹ́lẹ̀ tó máa ń pẹ́ olùtùnú ń bọ̀ ẹni tí ó jẹ́ k ayé àwọn dá tí ó yẹ káàkiri àmà wọn dá yàtọ̀ bí adé àmà àgbọ̀dá bọ̀ ọ̀rọ̀ ó sì gbà mẹ́rin òwò yàtọ̀ tó yà igbó tí wọn bá náà yàtọ̀ fún eléyìí o kí wọ́n sì sọ wọlé tọ́lá àdìbàdì wà lẹ́yìn náà ẹ wá tí wọn tọ́lá àyà ẹ wá tí wọn pé ó dé sọ́dọ̀ àwọn ìdùnnú wa tó wà ní òde bá wọn sọ́dọ̀ àdàbí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní ẹ sọ pé gbogbo bọ́pọ̀lọpọ̀ ṣe gba owó lónìí láàbá ìpè ká kí wọ́n ṣe sùúrù nípa rẹ̀ ṣé wọ́n là tún àríkà lóyún tó pété àwọn afẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè pàtó wọn fẹ́ bẹ̀rẹ̀ wáàsí wọn kò gba owó fún náà pé owó pé àwọn afáàtìdé wáàsí o owó kò náà wáàsí rè fún wa. ó sì lùlù fún un. ṣé ìmọ̀ àkọ́kọ́ gbowó fáwọn afẹ́ bẹ̀rẹ̀ wáàsí wọn ni kí ni afẹ́ pàkíyèsí bẹ́ẹ̀ wọ́n láyé báwọn dọ́kítọ̀ lẹ́sìn máa ń lọ sí ìwé ìtọ́. anabi ni àwòkọ́ṣe mùsùlùmí kọ́ra bẹ́yìn bá jẹ́ àfọ̀hún wá sí anabi jẹ́ àwòkọ́ṣe sallallahu alaihi wasallam kọ́wá síbi tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ti dé tí ó ti sọ̀rọ̀ lọ́hùn tọ́wọ́ akọ́ túláàsì àwọn èèyàn pé ẹ̀kọ́kọ́ dáwọ́ eléyìí ti fi yé wa pé bàbá bẹ́ẹ̀ yọ anábọ̀ Muhammad sallallahu wa sallam gẹ́gẹ́ bá wà lọ́wọ́ àti ń fún wa látàárọ̀ eléyìí náà bẹ́ẹ̀ nù tọ́ yẹ ká yọ nù tí a fi kún ẹ̀sìn tí o sì nù ẹ̀rọ kọ́lọ́kọ́ sàlùwà Wallahu ta'ala. wọ́n ní àwọn rí gbọ́ ipe gbogbo ẹni tó bá ti ka dàda rẹ̀ lọ́sẹ̀ rà ní báńkà ní gbogbo ojoojúmọ́ tó bá di ọjọ́ kejì tó ti ń káàbọ̀ yóò lọ lábẹ́ àtúndì Muhammad àmì ṣe bẹ́ẹ̀ lórí káàdì máa ká àdúgbò ní bisimilá. dalilu fúnra rẹ̀ òǹkọ́ lè yìí ó ka alukurani ń bẹ ńlẹ̀ tó yẹ pé ní èyí ó kà bí a sì ti ka tán gan bí wọ́n ti ka alukurani tó pọ̀ tó kò sínú ẹ̀rí wípé tí wọ́n bá ka alukurani fúnjọ́ méje wípé yóò rí oúnjẹ ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá lórí alihamudulilayi tí o bá sì rí alihamudulilayi. Ah, àwọn ẹni bó lọ sí ma rí a ti sọ nísìnyí pé rírí oúnjẹ ọlọ́run ọba yẹjúzù ṣaraan ó tọ́nu ṣẹ̀ríà àmọ́ ni ó rí tó bá sì rí gan jó yẹ kó sọ àbí kò yẹ kó sọ ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáwọn èèyàn wọn wọn sọ ìsírí rẹ̀ sì ní kò túmọ̀ sí pé ó súnmọ́ àníbi sọ̀rọ̀ lọ́wọ́ sálàm kò túmọ̀ sí pé kì ṣe ọmọlẹ́yìn òǹṣẹ́ ọlọ́run ọba torí kò fẹsẹ̀ rìn lẹ́yìn pé Abubakar Siddiq ó rí òǹṣẹ́ ọlọ́run kò sì sí nínú ìjọ yìí gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ tó nínú ọ̀rọ̀ ńṣe ọlọ́run ẹni tó tó sún mọ́ ọlọ́run lẹ́yìn anabi sallallahu alaihi wasallam nínú ìjọ yìí ó náà ní Abubakar Siddiq tí ó sì fẹsẹ̀ rìnlẹ̀ wípé ní ó lálàrí anabi sallallahu alaihi ní kúkúrú ni wípé dàlẹ́lù gbogbo alama wípé nínú nǹkan tó yẹ kí a discourage kíkà rẹ̀ torí pé yóò máa dí àwọn ènìyàn lọ́wọ́ alukur'an tíra kan tá a kójọ lẹ́yìn àìmọye ọdún tó ń jẹ́ ọlọ́run tó ti kú sallallahu alaihi wasallam so yóò wá díyàn lọ́wọ́ nípa ká máa ka alukur'an àbáwọn àsálàtù míì tó sì wí pé ó ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀ gbogbo ohun tí ò bá ti sí ẹ̀rí fún èyí tí ó jọ̀ràn yẹn fún náà ni wípé ká jìnnà sí Allahu ta'ala a'lam bis-sawab wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pèpè sí lánàá ànábì Muhammad sunna ànábì kátẹ́lítà ànábì ká pèpè síbẹ̀ wọ́n láwọn adé pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń takò àwọn bàbá tí wọ́n bá lẹ̀ ní pẹ́ẹ́pà àwọn báyìí ló ti pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń kéwú wọ́n ń takò wọ́n ní wọ́n ń bú wọn ní wọ́n ń sọ̀tà wọn ní ọwọ́ àdùnmọ́ mi pé ọ̀dọ̀ yín lọ́wọ́ ẹ̀rí ẹ̀rọ ọ̀hún ẹ̀rí gbígbẹ bóò ni ọ̀rọ̀ yìí sì jẹ́ ṣé kìíní ìlànà ànábì Muhammad ìkọ́sí ànábì wà fún káfíńtà pa ànábì ni àdìsá àwọn èèyàn ṣe ń ṣe bẹ́ẹ̀ lónìí àwọn tí báyìí ṣe sọ orí bẹ́ẹ̀ bisimilá. àwọn tó kẹ́kọ̀ọ́ lóde òní tí wọ́n gbé súnà lọ́wọ́ tó wáyé pé àwọn súnà ni wọ́n ń tún iṣẹ́ àwọn bàbá tó ti kọjá lọ sí ni mo gbàṣẹ wọn jẹ́ mo dẹ̀ takò wọn. àmọ́ nǹkan tí o ní ẹ̀kọ́ máa ń fi ń wòran. ó yàtọ̀ sí nazaru ami ẹ̀ǹtí ojúlójúdúdú bó ṣe máa ń wòran ó yàtọ̀ sí ojú fi ń wòran àwọn bàbá tí a gbogbo wa náà ṣe gbà fi ẹ̀sìn lọ́lẹ̀ wọ́n sì jagun lóòótọ́ ni wọn ò táwì pé bóyá isma yìí pé wọn ò lè kù síbì kan alikamalu lillah ọlọ́nìkan ló pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ẹ̀dá dámà tó bá pé níbì kan yóò wí kì í bò míì àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ni pé ìmọ̀ tí wọ́n ní ń jọ́ náà lọ́rùn kò tó mà téèyàn ń kọ́ ní sẹ́mẹ́sítà kan Ni yunifásitì láyé òde òní àwọn èèyàn dẹ́ gbà wípé tàwọn eléléèbó irú àwọn nígbà tí wò sẹ̀sẹ̀ dé tí wọ́n bá ka standard six ládùúgbò wọn àwọn tí wọ́n kà ń jọ̀hún bàtà kánfàsì funfun báyìí ni wọ́n máa bọ̀ tí wọ́n ṣe ṣòkòtò tínrín tínrín tí wọ́n pè ah, àwọn tó máa ka standard six mà nìyẹn nígbà tí iná ètò ẹ̀kọ́ tó tún sún síwájú ó di colleges nígbà tó tún sún síwájú ó di degree tó jẹ́ university nígbà tó tún sún síwájú ó débi tí gbogbo wa náà tá a mọ̀ lónìí àwọn oníwèé kò rújú lọ́dọ̀ wọn wípé tábàtí léèyàn ní degree ẹni tó ka kọ́lẹ́ẹ̀jì lásán yóò mọ̀ kó ní degree lọ́gá àwọn ṣùgbọ́n àpọ́n àpọ́nlé tó pọ̀ jù tó wà níbi kéwù kì í jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ó sì ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹ́ kì í ṣe pé gbogbo nǹkan làwọn bàbá yẹn mọ̀ báwa ní ò ṣe mọ̀ gbogbo nǹkan ibi tá a mọ̀ dé yẹn tá a kọ́ lọ́dọ̀ wọn náà a tún ti tẹ̀síwájú ní gbogbo ẹni tó tún kẹ́kọ̀ọ́ nítorí náà bí ẹni tó bá wá kẹ́kọ̀ọ́ síwájú tó bá tún ní òun rí nǹkan tuntun yàtọ̀ sí nǹkan tí àwọn tó bá ń lẹ̀ tán rí ẹ̀kọ́ tuntun tó náà tún kọ́ yẹn ló provide ẹ̀ ní kórìí nǹkan tuntun kéèyàn kẹ́kọ̀ọ́ gòkè àgbà kọ́mọ́ wà rí nǹkan tuntun yàtọ̀ sí tó ti rí ńlẹ̀ kò kò sàǹfààní kò kẹ́kọ̀ọ́ nítorí náà àwọn àwọn mélòó ó tún dé lẹ́yìn táwọn náà ó tún kẹ́kọ̀ọ́ ayé tá a wà ayé tán update knowledge ni gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tá a jẹ́ ọ̀dọ́ ibi tá a bá dé ká tó sún síwájú ká tó lè rí nǹkan tí a rí tẹ́lẹ̀ ètò náà kì í ṣe pé wọ́n ń bú àwọn bàbá tẹ̀ ń wò yẹn o iṣẹ́ tí wọ́n ṣe àwọn tí ó tún jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ wọ́n tún sẹ́yìn ẹ̀ ṣe ni ẹnìkan sọ̀rọ̀ kan níwájú mi rí ńgbà tá a ní ká má dárúkọ lù ni ó ní ẹni tó mú Islam wọ bíi njọ tó mú kuranu wọ bíi kò sí ọgọ́ta esu lọ́wọ́ njọ náà lọ́hùn kò pé ọgọ́ta esu ní tafsiru rẹ̀ kò pé ọgọ́ta esu wọ́n pé wọ́n níbi mẹ́ẹ̀ẹ́dógún tàbógún ló mú wọ bíi ogójì yòókù rẹ̀ ńkọ́ ìmọ̀ kan. ìmọ̀ ń tẹ̀síwájú bàbá ṣe sùn tá à ń jí ni mà ń tẹ̀síwájú kálukú náà update màlúmàtú ẹ ẹni yìí ní gbogbo àwọn bàbá yẹn ẹni ẹ̀yẹ ni wọ́n ṣùgbọ́n yẹn ò ibi tán bá kù sí kò pé ká má pé wọ́n ṣàkíyèsí ẹ̀ wọ́n máa ń gbà nábì náà ṣàkíyèsí kíkẹ́ àtọ́lọ́lọ́n kó máa bá níbi tí ò bá ń ṣe wípé wáàyí ni látọ̀dọ̀ ọlọ́run níjọ́ kan wọ́n ń ja ogun Badri anabi kí adúlọ̀ kó máa bá ó rí i pé káwọn ò dúró sí ibi tí ó súnmọ́ odò ni ẹnìkan sì sọ fún un pé ibi tó fẹ́ dúró sí sọlọ́n ló ní ká dúró síbẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní kí sọlọ́n ó ní òun rí i pé ibi tó yẹ ká dúró sí nìyẹn ó ti sọ fún un pé àti ìdèbí tó ti yẹ ká dúró o súnmọ́ òkè odò á sókè odò àwọn máa rómi mu lásìkò gbàtà abájọ́ ń ja ọ̀tá lógun àwọn ọ̀tá ò ní ró mímu torí náà táwa bá ti ró mímu táwọn ọ̀tọ́ ọ̀bá ti ró mímu ogun kan ní lọ́tọ̀ tí ó jẹ́ ká tètè wín ní wọn yàtọ̀ sí kájọ máa ró mímu ànábì ò sì jiyàn ó ní ó lọ síbẹ̀ bó ṣe yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ó ó ṣe yẹ kárí nìyẹn ni láyé ntọ́ba wà lọ́dọ̀ ẹnìkan ó lè láyè padà níbàámu pẹ̀lú àwọn ẹ̀rí tí ó bá sọ nǹkan yẹn di ntí àlè lò mọ́ wallahu ta'ala alam ọlọ́nìkan ni onímọ̀ jùlọ sí.